بالمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọ́kẹ́ fún ọlọ́wọ́n ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìkẹ́ wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kún ọba nábi náà tàwọn ará lè na tàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ lọ́wọ́n ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin لما جاءت الأربع ولما جاءت سبحانه ولا يترى القيامة كيرا سيئا في فلان لكوني وروجوني أنني حكمت من التاريخ فيما بين وفاة رسول الله صلى الله عليه وسلم إلى مقتل حسين سنة وايد وستين إجرة كنت أقول إنه إكتر لا لن بحضر títí di àtúnwé pàṣẹ náà hussein ọmọ sidna ali radiyallahu anhu ẹnu huma ẹ 21 àbí 20 láti gbéra láàárọ̀ ẹ̀ afárí sàlàyé fún wa ilé iná jẹ́bi ìrìn lẹ̀ fún wa pé ìsìláàmù ẹ̀sìn ọlọ́run ọba ni torí ọ̀nà tó fi bá ìsìláàmù jà ó yẹ ti parẹ́ àmọ́ gbogbo ògbà ayọ̀ ìnáhùn yẹ kìdú na kaida ni wà kéèdù kaida wọ́n bá ti ń tètè wọn lọ́lọ́run sí tó tiẹ̀ ibi ń dáàbò bò ẹ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ síra táwọn èèyàn ń kà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá ìsìláàmù wọn ṣe wọ́n ti gbin aburú sínú ẹ̀ nípa àkéèdà ìsìláàmù tó yanjú wọn bàjẹ́ mọ́ àwọn èèyàn lọ́wọ́ òun làwọn èèyàn sì ń gbé káàkiri nípa ìbàdàd ó bàjẹ́ mọ́ àwọn lọ́wọ́ náà èèyàn ń gbé káàkiri nǹkan ẹkún wọn kà kún wọn kà kún àfáwá ní ọlọ́kùn bá sí dáadáa fàfànà tí wọ́n pẹ́ àwọn ọ̀tá Islam ọlọ́pọ̀ nípa àwọn tíráìtà àwọn ni wọ́n kọ́ tẹ́ẹ̀kú ní ẹ̀bá ń kà á yóò máa ti táà nílò àwọn àṣàkábà rẹ̀gbọ́nà láàrin àdìmáyé àti kí ẹ̀ ní àwọn àjẹsára kan àwọn àjẹsára yìí ó tọ́ ti gbọ́ lára ó sẹ́ gírí kìí eléyìí sọ̀rọ̀ ọlọ́ọ̀ba eléyìí sọ̀rọ̀ alẹ́ bìtìlẹ̀ eléyìí takò ọ̀rọ̀ àwọn sùhábà eléyìí kéde àwọn sọ̀rọ̀ ìta àmàlà àwọn eléyìí ó di yé wa tó di lọ nìyẹn àtàrà ni mímọ náà bẹ̀rù ìndẹ̀kìrá àti kùtùbù ìtàrí àwọn kẹta máa sàkíyèsí ká máa sọ̀rọ̀ fún tí a ilé ọwọ́ tàti wọ́n ní àfọwọ́ ẹni rí ni ndàmà nàkàrà kùtùbù tààrí náàzọrọ min kanka tírà ìtàn ndàmà sọ́ra fún yìí mawan an tamila ma ar-ra'i al-mu'allif mọ́tẹ̀lé gbogbo tẹ́ntọ́kọ̀tìlá yẹn afọ́ ẹ̀bátọ̀ ma fìtì wà nífra wọ́n ti máa wòye tí n kí lọ number two لابد أن ننظر إلى أصل الرواية لا إلى رأيه لينا أو بون رواية ìgbàwátó mú wáyé bóòlù sí fún ẹ̀rí lẹ́tí kìí sí ráàyè díẹ̀ ráàyè ń kọ́ ibi tó kọ̀ọ̀kọ̀ọ́ ni àgbọ́sọ wájú tó nìkan lọ́sọ̀rọ̀ ká ló ráàyè wọ́n kẹtẹ̀lé gbé káàkiri kìíní ìbílẹ̀ àní ní ọba mu ọmọ yẹn lọ́dọ̀ rẹ̀ ẹ wo rìwáyà yẹn ẹ wo rìwáyà yẹn ẹ wọ̀rọ̀ yẹn wò tàn ìgbésẹ̀ islam number three nàtàwákà ìnsáf ìndàkìrà ìjọba aláàkọ́ yẹn kárí pé amúlọ́rẹ̀ amúlọ́mọ̀ àyà ń kàlà ń kà ẹ̀ ó yí wa ìdílé ìnsáf number four an نقرأ تاريخ أصحاب الرسول أمرين اثنين قد يعديوك كلمة بأمكان كم يجي كان كما صلى الله عليه وسلم wọ́n kàn pa àwọn sàábé á ní kí ni àdíọ́kà méjì tí wọ́n tán kọ̀rọ̀ wọn láàrin ìbátẹ́lẹ̀ ìsìláàmù sàláìsì yìí tí wọ́n yẹ tàbí àìjẹ́ àwọn sàábé ni àwọn àlejò àánú wọn náà àwọn sàábé yìí ó di òwúdí àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kàkàwọn yìí ẹjọ́ wáyé kẹta nínú àwọn sàhábà ló tó gbọ́dọ̀ gba sàhábà mi sílẹ̀ gbọ́dọ̀ yẹ wò gbogbo ọ̀rọ̀ tó bá gbọ́ gba sàhábà mi sílẹ̀ tó bá yẹ kó nípa lókun àbí súnà bọ́tà kó tó wà mọ̀ nípa bíi ayé àwọn sàhábà mi sílẹ̀ ọ́ gbọ́dọ̀ náà lónìí ni àná àtàkìlá kánádì ọkà kánádàbọ̀ bọ̀nánù nàkúrà tààrí àsàhábà rẹ̀ sílẹ̀ kama ń ka ìtìkpa wọn sàhábà sílẹ̀ àmúrẹ́ni ìsìlẹ̀ yìí الأمر أول أنا أقول أن نعتقد أن أصحاب النبي صلى الله عليه وسلم هم خير البشر هذا الأنبياء الله صلوات الله وسلامه عليهم كما يكي أمد أنصرهم أيو أن ودع في النبوة دينيا لن يما نبي الله با قسية دا كان قسية الأمة كان قسية النبي كان تأتوا عن صلى الله عليه وسلم أمه هي وكان هي وانتهم كاتم أيو أن أن أعتقد أن أصحاب هم خير البشر àwọn wọn dáadé nínú ọmọ ènìyàn dáadára àndíyà lẹ́yìn àwọn níbi ọlọ́wọ́ ọba sọlọ́wọ́túláwọ́ wasalamu alayhi àwọn ọ̀tá ìsìlá ní ìfẹ́ lọ́jọ́ mọ́kànlá wọ́n máa sọ̀rọ̀ tí ẹ̀rù kó wá nífẹ̀ẹ́ àwọn asábẹ́ ni wọ́n nífẹ̀ẹ́ àwọn afáàrẹ̀ hadith kan bẹ dáwọn yẹn máa wí ọmọ ni yàn lẹ́bi sọ wípé àwọn àfáà nínú àlùmọ́ ti lè yé o wọ́n ti gbé rí àwọn ìnẹ́bí ọlọ́ọ̀bà ní Israel àti aláàgbọ̀n tó zàlẹ̀ nígbà tó tẹ̀yẹ̀ ìwé ànẹ́bí ọlọ́ọ̀bà kómi àfáà náà kómi ṣéwù náà ní dípò ànẹ́bí ọlọ́ọ̀bà lọ́rọ̀ akárí bẹ́ẹ̀ sọ̀rọ̀ pa Abubakar Sadiq gbàdúrà ní kíni káìrò náà sí wà láǹbíyà kò sẹ́ni tó bí ara ẹni tó eléyìí kìí ṣe ìlànà rẹ̀ ọ̀rọ̀ yìí ti dàn án tó ó di ẹyin bẹ́ẹ̀ ní tó ń sọ pa àwọn sàábé àwọn ni wọ́n dá dúnlẹ̀ dé ènìyàn kò sẹ́ tó lè dá tó wọn ẹni ẹ̀kí nǹkan tí Abdul Qadir rahimahullah tó ìgbọ́lọ̀ ṣètò nìyí wọ́n ti kọ́ sọ pé gbogbo tó jẹ́ haramu ló ń ṣe ní halal fún ah, ni àà kí mo àti tó wọn àwọn sàábé tí wọ́n dá jù lọ ó gbé ara ìṣòro ọlọ́run ti ti ní haramu ní ìsọ fún wa ó di yé wa so a mọ̀ pé àwọn sàábẹ́ àna àtàkìdá wọ́n ti sọ àwọn sàábẹ́ àlùmí sẹ́lẹ̀m wọ̀nyí jẹ́ àna àsàábẹ́ nàbí sẹ́lẹ̀m khairu bashar bashar lè dé ní ọ̀pára gbọ́dọ̀ àmbíyá lẹ́yìn àwọn nàbí ọlọ́run bá salawatullahi wa salamu alayhi وذلك لأن وذلك لأن الله تبارك وتعالى مداهم النبي صلى الله عليه وسلم كذلك مداهم ilé yìí rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà gan ló yìn wọ́n bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́ọ̀bà gan ló yìn wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ na fi akẹ́rọ̀ sí min àdéhùn anáwọn afẹ́lú bẹ́ṣẹ̀rẹ̀ kára àndìyà sọ̀rọ̀wátúlá wasalamu alẹ́ ọdẹ sọ̀rọ̀ ayé fani ọ̀pọ̀lọ̀ paris ìkẹ́ anáwọn afẹ́lú bẹ́ṣẹ̀ káwọn wọlọ́lájú náà الله وسلامه عليه الله كما كما كما كما الأمر الثاني أجد أودادا أو إنصاف من القرآن في الصدور وفي السطور القرآن أقود سنو أقوله أقود سنو أقوله أقود سنو أقوله أقوله أصحابه أقوله أصحابه أفعال القرآن نوا أودي با àwọn òní ìkájẹ máa ti ẹ̀ẹ́dẹ́kàdáwò lè ti wà yìí nígbà wọn lọ sí ojú ogun tí àwọn ọ̀pọ̀lọpọ̀ kú láyé umar usaina abubakar sadiq mo yẹ máa máa kọlu ọkùnrin ní ogun yẹn ní àwọn ọkùnrin quran one and seventy ní sọ bá tábàá ní seventy community seventy ní olùdíbà ń lọ ọ̀pọ̀ àwàríkáì àwọn ọkùnrin quran wọn kú lọ yìí tẹ́láfì wọn lọ bí kúta oníṣẹ́ ní ọkùnrin quran sọ wíma abubakar sadiq ẹwọ ẹwọ ẹgbọn pàtàkì ọkùnrin sadiq òun làlífà mo fẹ́ fún ìmọ̀ràn ẹ̀sẹ̀ fáwọn èèyàn àwọn fọ́nù koran koran ní ká kó jọ báwo nídẹ̀ ní ìsìn àwọn tó ń bọ̀ lẹ́yìn wà nídẹ̀ ká kó jọ ká kó jọ tó kàn án ní àbọ̀kàrù fìtẹ́rẹ́ tó wí ní kí náà sọ yìí ṣé òun lánàá fún alùpùpù rẹ̀ sún dáì bí o ti nàá fi aláwọ̀ mi kọ́ yìí ẹ̀ aláwọ̀ máa ń ṣe ìlànà kọ́ mọ́ mọ́rọ̀ ìwà máa á lẹ́nà bí ó ṣe náà ló bí ẹ̀kẹta ọkọ̀ náà ti gbà jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ yóò dúdú rẹ̀ ó di wa ọkọ̀ rẹ̀ bá a pé tí na gẹ́gẹ́ sábì ọ̀kan náà òfúráàzà àgbà ni nínú ẹlẹ́yìn náà kò sáàbù tún ni ẹni tún náà tún mọ̀ nǹkan kọ́ ni báwọn ọmọ nǹkan kọ́ gbà yẹn fún òtó nǹkan òun wá bẹ wájú àwọn yẹn pẹ̀lú ẹ̀ àmọ́ sí na gẹ́gẹ́ sábì òun ni chairman wọn kama lẹ́jìnà ẹlẹ́kàmì kí ní kúrán jọ ẹ̀rọ lówí ní yá àlẹ́fẹ́tẹ̀ rasul ah anábì náà gbọ́dọ̀ kọ̀kẹ́ amákẹ́ ẹ̀sọ́ mi kí ma ẹlọ́run ní sí hajj níwọ̀n kọ̀kọ́wá tí bá ní mẹ́ta ìwò òkè owó ìbòdì tó yìí kí ẹ̀sọ́ mi kí ma kí ma lè fọ́ owó òkè owó kí ma fọ́ gbẹ tí ó fi lùpẹ̀tẹ́lẹ̀ kọ́rọ̀ mi lọ́rùn ìtẹ́lẹ̀ kí n ṣe yìí kí ẹ̀mí ò ṣe ah ẹ̀kú bá mi nìyí amáàtẹ́ àmì kò ṣe amẹ́kẹ́ni kí máa lè fọwọ́ gbé òkè òhùn àtìlábà tó sì fọwọ́ gbé ní oye ọrọ̀ bí lọ́rùn tí ló mọ̀rọ̀ tọ́lọ́ tó yọ àdúrà náà nìsí wọn bá yí òun náà àà ó tó mà ní wọ́n sá gbogbo àwọn sábà pàgbọ̀ sábà gbọ́dá wá ìkànnì wọn títọ́ kó ilé ìjìmá wò ní oye kíyàn láti tímá mọ́tí alàdọ́là oye dágbẹ́rù wà wọ́kà sí ní yàrí ní délẹ̀ ọparí nù àmọ́kùnrin àgbà sínú ilé ìjọba ìsẹ́lẹ̀kùnrin àgbà ó ní ẹwà bó ṣe lọ sí kí ẹ lè wọ́n mẹ́ ẹ̀rọ ti mú kọ́kọ́ fún mi ṣé mo kẹ́kọ́ kọ́kọ́ wa máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí kerosene jẹ́ kabiru ah ẹ̀rọ táwọn èèyàn rẹ̀ tó ní ká máa bá ti aláàkọlọ bí tuntun dọ́nà sí kébìà abdulatif ẹ́ nípa ẹ̀yìn àwọ́kẹ̀rẹ̀ kàlífà àtàkùwà mi èyí bí ẹ̀ kí lè kàráwì jàǹkì àwọn kẹ́kẹ́ tó sílẹ̀ tó sílẹ̀ láàrin wa kí lè kàráwì jàǹkì ìmọ̀ kíkọ̀rà kí ní jẹ́mù kí ni ìdìmọ̀ àtùkú kí ni ó ní wa ànẹ́bì kí lẹ́mẹ̀ta ní jẹ́mù kò jẹ́ kí má ó jẹ́ pín nìyẹn ana ci da murwaro kai ko yin kilo da tayo da kuma fi mabba ko yi ijma'u to kudi ne wani yawa sai su jawaya na ne mu juma'a lakin mu juma'a lakin wani yawa sai da bon amma mun ta hanta ko ma ya zalik wallahu ta'ala ala wala mudafara yawa na'am ana gba لكنهم كأفراد كأفراد غير معصومين يعني كوكوا ويت معصوم ولا ميستيك فالإسمة إجابة بميستيك لأنبياء الله وملائكته فهو ملائكة ولوبة أنا أنبياء لوبة فهو ملائكة وأما غير الأنبياء أما أنت لا تنجي لوبة والملائكة ملائكة فلا نعتقد على اسم سوء أحد أنا بقول أنا يقول مستيك كسون تجيب مستيك لا تري أو بقى مستيك لا يقول أنت عم مستيك هذا عم تعبد على بقوري عم نقرأته أو ديوا ولا مزافر يو ولا بعض نحن في كتابنا هذا أولا نترى وعيباب لوي نسعى جاهدين إلى تفريق بين العقائق ورقائق هذه يجلس التشريك فيها láàrin àwọn nǹkan tó tẹ̀lẹ̀ pàtó àtàwọn àròsọ àtàwọn àtàwọn àká ìkàwọn tó kàn bàkí ìkàwọn tó dùn lọ́gbìn kan àhóbìnà lè asàmì nàbí ìsìtẹ̀lẹ̀m lámwọ̀lán yẹ kóna bàbàdà nìkan لتمثل عقائق وإكفالها أما جدا نفسي أولا صلى الله عليه وسلم كنين دي ولو لاي لاي láti máa sọ láti ti dànù láti ti dálẹ̀ ìgbàtí kàtó tààrí ẹ̀rí fún káwọn pàtì gbanara aiban fi zari arábùrún dè yìí ó di yìí arábùrún bèrè dára ìtìṣàrẹ́tìnà man nafi min ulama'ina wa mashayikhina lẹ́yìn gbàdúrà ti ti mọ́ṣúwárà ti ti ṣúra pẹ̀lú àwọn tí a trust nínú àwọn àlùfáà wa àtàwọn aṣẹ́wò wa akóòl káàní mọ́ṣúwárà ìdàgbé aiban fi làkàwùdí في هذا الموضوع على الإطلاق آه rí àìbúrú mẹ́ ẹgbọ́ sínú àlámàrí nípa tọ́pìkì pé àwọn sàábé wọ́n bára wọn jà àìbúrú mẹ́ bẹ̀rẹ̀ àìbú àmọ́ nǹkan tó máa jẹ́ àìbú mẹ́ ni pé fi an yàkódà l'insan bí jáàì sú ìníyà àwòhúnmá máàn láti kí máa bọ́ sínú nǹkan tí ọmọ pẹ̀lú àìbà kan àbí àníyàn tí ọ̀dá nípa ẹnìkan náà wọn sọ̀hábà àbí méjì papọ̀ àmà ìdá kanáà àkọọ́dọ̀ bí elmin tí a pẹ́ bí dákẹ́ pẹ̀lú mani wà adìlẹ́n àti déédéé ni wọ̀lẹ̀ insaaf àti mọ́fíìsọ́tò sídì ni ọ̀tàkùwà àti sára lọ́wọ́ bá ni fàlẹ́bí àdáhàrà lé annáwó láàmáà ni àwìn ìfọ́n àti mi ni kókò sàkóbẹ̀ kẹyìn sọ́jà lè kíláà nígbà tó rọrí báyìí làbúdà àná àti kíláà àná sọ̀hábà khairul bashar gbọmọ nkàfíra tó bá ń kà àwọn sàábé kọmọ kọ àwọn sàábé àwọn níwọ̀n dáadù nílò ẹ̀dá ọmọ ènìyàn lẹ́yìn àwọn anábì ọlọ́wọ́ bá wà ná tàkídá àná ọmọgẹ́rẹ̀ màsùmín kálá máa kọ́wé sí màsùm màsùm yìí pé kí mistake wà á nàmà wọ́kà min báàbí im ọkà àlà kọfíà darbanu wà á nàmà wọ́kà min bẹ́ẹ̀ káwọn pín pẹ̀ láàrin gbígbà àwọn kankanú wọn sọ́tọ̀ à mistake láàkàtí à kìí ṣẹ̀ṣẹ̀ ni kí ni àti méjì sọ́tọ̀ àwọn àti à ó ní àti sí ni kìí ṣe ẹ̀ṣẹ̀ ni kàtí à ẹ̀ṣẹ̀ àwọn odi àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wẹ́rẹ̀wẹ̀ sọ́tọ̀ à mistake kí ni àtọ̀ rẹ̀ ka ìyàtọ̀ sí pé àtọ̀ à wọ́n lè mọ̀ pé ibi tó ń ṣe dáa ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ annabi sara náà ní ibi wa ní ẹ̀rí kan kúrò ní ẹ̀ta ó lámì rò áà nǹkan máa ṣe o wọ́n kí ló ṣe ó ní bóun ṣe ń ta wípé báyìí tó ń wọ́n ní ọ́fíìsì báyìí sílẹ̀ tí ní fíríjì tó ń lọ àti bá gbéra gólítì wọ́ta gbogbo àwọn bóòlù àwọn ohun báyìí mú láwẹ̀ rẹ wà ẹ̀rí ìhàkáwà ni ó di ó ti pèsè ìgbè òṣèkèrè kọ́ mọ́ ẹ̀sẹ̀ ẹni bá ti mi tí mo mi tó bá di ẹ sínú àwẹ̀ ọlọ́run ló fún mọ́ ní mọ́mọ́ máa sọ pé mo ti mi tí èkó káríyé bí èmi ọmọ ṣe mi sí eléyìí ọ̀tẹ̀ rẹ̀ jẹ́ yìí àyàgbé mi sí èlò tó ti sàlàyé lóòótọ́ eléyìí àkátọ́ wà ní ó di ọlọ́run àlejò sílá mi nǹkan mẹ́ta mo fi ń di àríkú màmí kí ni nǹkan mẹ́ta náà abdulatif nǹkan mẹ́ta àti ìjọba ti ọmọ máa àtọ ọdún yìí ìjọba ẹ̀ ta àrẹ́bí ìwọ̀n ìbí wa ìjọba bá gbèsè alágbọ̀n tó gbàgbé àbí wọ́n yàtọ̀ fún dsm tìsì àbí wọ́n yàtọ̀ fún tí pé wọ́n fọ́ọ̀tì yẹn fi ọlọ́mọdé àwọn tó sáwọn kìnnẹ́pà ìtàwọn ìyọ́ lọ́wọ́ kó sànù ọmọdé àwọn adábọ̀ bọ̀ wa wọ́n tó wọn ni káyíkà járúwà wọn á dùn àdùn ìbájá járúwà olóòmù ọjọ́ bá mọ́ wọ́n láti ẹ̀ mú gẹ́gẹ́ tó máa mú ọlọ́run ní kó mú yín ẹni bí ẹgbẹ́ ni mú ṣe ilé ṣe kó ọmọ ẹgbẹ́ nìkan nínú gbọ̀n. hátàlá àkàtúyà ọ̀ṣàná ìṣàná ìṣàkáàn bẹ́ẹ̀ ni àmúrẹ́ yìí àwọn àmúrẹ́ yìí yàtọ̀ síra wọn. fàyìdà já àtàrí wáyà tú tó bá rí gbàwọ́n gbà sí àtàánù fi sàhábì gbogbo wọn sọ̀rọ̀ sàbí láì kàbùkù kàbùkù فلا تقدم على ربها ما تقدم عنه ولا تسألوا عمما تدعو لي حتى تنظر فيها تنظر فيها تفي ويتي قرأي مجدة سند صحيحا سبحان كيس ناس قوائي تعداني فهذا من أشياء الذي هم غير معصومين فيها فيها فيها فيها فيها فيها فيها فيها فيها فيها فيها فيها فيها بني ولما تبيستيك وهم يقطعون كسائر البشر وانا ما تبيستيك كبيع ونعيكو ونحن سند ضعيفا قال بقى السند يا رجوان زي الله فكرنا وتقدم جلولة من وين فقطع على العصر طلع سيكا وما نقل إلى عصر هو أنهم خير البشر هذا الأنبياء هذا دعوان ودى دنوين يا نبي الله بقى salawatullahi wa salamu alayhi ìṣe ọlọ́wọ́ bá kó máa bá wọn pẹ̀lú gẹ̀rẹ̀ ìdẹ́lẹ́lì kìtàbù wa sunna àtọ́gbà wọn ni wọ́n dájú náà yẹn pẹ̀lú lásán ọlọ́wọ́ bá ló ń bẹ̀ nínú kìtàbẹ̀ àbíbi lórí ẹnu sunna rẹ̀ amma madhullahi tabaraka wa ta'ala ẹ̀yìn ọlọ́wọ́ bá tó bẹ̀rù yẹn wọn sọ abẹ́ni pé rasulullah muhammad sallam ìṣe ọlọ́wọ́ bá ní ọlọ́dí na máa wò àwọn tó wà pẹ̀lú والذين أشداء على الكفار كيف الباري هم فورقون هذا كيف الباري هم فورقون أما لا نرى رعماء بينهم ولا نرى لجل تراهم ركعا سجدا أما ريهم قنوا وما ركوما سجود أما يتكي على هم هم يرى لجلهم يبتغون فضلا من الله وانوانا بقبوبا wọ́n máa wá ọlọ́ọ̀lọ́wọ́ ọba àti yọ́nú ọlọ́wọ́ ọba bí máa ń fi wùjú ríhìm ní afẹ́kù sojod àpèjúwe wọn àmì wọn bẹ lójú wọn nílé èdè bí omi kalẹ̀ lórí sojod kẹ́rì àmì bẹ̀ dáàrí kẹfẹ́ sọlọ́n fi tàwọ́rà sọ́ni àpèjúwe tí a ròyìn wọn nú àtàwọ́rà ní fanabi musa wọlé injil àpèjúwe wọ́n mọ́sọ́lọ́n fi tàwọ́rà injil àpèjúwe tó wà ní injil kazara ẹni àti فأذانا وسجد فجر فاستوى هو في دليله سجد دولده على سوق لنا وفي gbòngbòrè bí ojú zura aliyẹ̀gbé dàbí olùkùfà tó wá jọ afá tó gbùmí nǹkan lójú lóyìn tí ma bí àwọn kìtìrí nínú kìtìrí wọn adàlọ́ lẹ́bí na àmọ́nù wa amínú sọ̀rọ̀ adìmínihùn ọlọ́run sáà bí bọ́ọ̀sì gbọ́lọ́bà bọ́ ìtàwọn tó ṣe rí nínú wọn ọlọ́run bá bùsùn ẹ̀bùn fún wọn mọ́tò أخرجي أتكلم وعدلا عظيما التي تتطلبين لعاذ الآية إنه آية على كل داكاين بدأ الله تبارك وتعالى جملة أصحاب الرسول صلى الله عليه وسلم وما بعقوب والذين معه وقف عدك عدك عدك عدك عدك كان عصل فيهم المدح يقول في عصل الله وصابه أكلا لما قلت في إمتداني كفاك عن النبي صلى الله عليه وسلم أنه قال أما باينك النبي كان سبحانه يقول لا تسوبوا أصحابي بنوا أتلوا وأصحابهم ما بنوا أتلوا ولو أن أحدكم كذلك يعني كان يباتي لسكرك أنفق مثل أهد ذهبا ما في تطفي أهد أهد يطفي جزء ما روكي وإله قدوا قال في سعراء ما بلغ مد أحدهم ولا نصيفهم ọ̀nà tí kàwọ́ ní tó múdù yẹ́rọ tí àìfi múdù wọn àìfi wọn gold pẹ̀lú tó ìdájì rẹ̀ gan ilẹ̀ tí tó ní gold náà ni ó díwà ààbà mọ́dé mi rọ̀sùlù sẹ́lẹ̀m lé asáàbì ìtàn sẹ́lẹ̀m ilé iná jẹ́ jẹ́ ẹ̀yìn ilọ̀ níbi sẹ́lẹ̀m fáwọn asáàbì rẹ̀ yáà ti fàtìsíl fi dáríkà في كلامي عن عدالة الصحابة في دار المتصل من هذا الكتاب إن شاء الله كان عنده هذا لكم ونرى نقبل عن النبي صلى عدالة والصحابة لا صحابة وعفوني حديث الصحابة كلهم كلهم هدول كلهم صحابين عادل نوا وصفات نوا خذ يوا المدلعة ونوبة أصحاب من باب المستقبل إن شاء الله قال محمد القحتاني في gbogbo naobiyate àwọn adágbé ní alkatani an sọ́nu wákà alkatila tó dára pé látàkbalna min kàrí ìkúlù máa gbogbo rọ̀fọ́ bọ́n ọ̀rọ̀ ìtàn kọlọ̀mà bà wọlé jẹ́mù òrùwá tí ní wàhátù ìkúlù bàná gbogbo tí àwọn ìkẹ́lẹ́ bá kọkalẹ̀ táwọn àkàbà kọkalẹ̀ àkọ́kọ́ lọ́mà bà wọlé kẹrù wẹ̀lẹ̀ àdìs وودي حديث لو رواية حديث أنا منتقى عن آلي قوي وتوقع إسناد له دادا قولي سيما زاوي الأهلام والأسنان pàápàá jùlọ àwọn ọjọ́ ikẹ́ ẹni àgbàlagbà ni wọ́n ní mà lẹ́gbọ́n wọ́n ti jẹ́ ni wọ́n dẹ̀ mú nípa ìmà akéjìnà Musayyib tí wọ́n bẹ́ kàtàkà sí àmùsẹ́yìb àfáwẹ́wà Musayyib lọ́gbọ́kọ̀ yẹn rí قال مستعيد من المسلمين نعم أما صار ببوكا ببوكا اما صار اه اول ما بربع تابي هذا بقى مين يعودي سعيد بن المسيب ايوه نعم اول ما بعد سعيد بن المسيب ما بيعرفوا هو المسيب والعلاء تعرفوا من على علاء ومالك ابي مالك جوا في افريقيا وين بعيد والليس فاصا ما تنقل ليسوا والزهري أبن الزهري أو سفيان حلف وسفيان فقال الله نوا أو روى لما قولي وغير ذلك اللهم كما أي إذا أردت تاريخا صحيحا تبقى تاريخ تدري فهو الذي يرويه هؤلاء قلنا لكم وتعكوكم وإمامه وأمثالهم وتعمل بيه بيه من الكتاب إنه تفقتها لا ما يقول كثيرون مما يعتدون في سيد أصحاب رسول الله سيقول جاءوا يا ماسكو قبل ثم تصرفوك وما تسلم إن تاريخنا أسود مسلم قاتم أما تنوالوني قلت أسوكم قلت دودو بريبري بل لا قوة بل تاريخنا أما يتناتي إسلام قدي ناسع ناسع ناسع jamilun tó rẹwà ni tọ̀yíbùn pàpíọ̀nù lẹ́sàn tí ó ìsánú bí kí bá ti kí ẹ bá ń kàrí sí màgbádù ó máa kàó màgbádù Allahu akbar kájú báyìí àbí sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabi ajma'in wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wàhálùkùn sàlám dìlà wàkàtù. láta ṣubú àwọn pàrí sí ń gbọ́ kí ẹ̀dá bá sọ pé ká sọ́ra fún ẹ̀kan ẹ̀dùn balaga òun ni àwọn gbàgbọ́ òun ni Buhari tiwọn ó ní àwọn pàrí sí ń gbọ́ àbíkà àbílọ́ ẹ̀ buhari muslim àwọn gbàgbọ́ ọ̀dẹ̀ tí àwọn gbàgbọ́ ní nábì gàlágà tí wọ́n pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ lẹ́jì mẹ́mbẹ̀ látàfi mọ́ àwọn ọ̀rọ̀ tó wà nígbà fún wa bí àwọn èèyàn yìí ni ẹbìnú pẹ̀lú gàláyé lọ kairat bí o kú olùfẹ́ lọ sílẹ̀ tí yóò kú pọ́pùlà tí o ní ka gàláyé lọ kairat kàkà bẹ́ẹ̀ wọ́n lè mẹ́ka Qur'an àmọ́ ka gàláyé lọ kairat ó di ọ̀tún kiri nìyẹn kọ́ wá ní lára kọ́ ìgbésẹ̀ alálẹ́ ọ̀kà ìrà àti ẹ̀ka àwọn àbúrú ni bàbá wọn nàyàn ni wọn nàyàn ọmọ ọ̀dà bí ọ̀nà ọ̀nà ọ̀nà wọn fi àjẹ ọ̀nì àwọn ọ̀nà ẹgbẹ́ jáde ọmọ ọgún mi gbàgbé aláde akéè tó àlòsí ti ara mọ́gbógun mi àyẹ̀wò ti máa já wọ́n pè é lọ́mọ ọgún mi kọ́mọ́gún mi ni ó di gúmi náà lọ́wọ́ akwai gargumi akwai ala akwai gargumi cewa adadi bu ma adadi bu ma Allah sa ma duk Allah Allah ba wa alaikum assalam dinna Thank you. Hmm. ọmọ chẹ́kì ẹni àti pẹ́ntà wúlàbí àbúwàháb ọlọ́gọ́wà fúrújì òun náà sọ̀rọ̀ ẹ̀rí ìlàmìíràn ọlọ́ọ̀lọ́ọ̀lọ́fà náà hàndùlá wọ́n láwọn èèyàn yí àwọn ni wọ́n chẹ́kì wa ní àwọn èèyàn mi wọ àwọn lẹ́wọ̀n èèyàn mi àwọn èèyàn wọn ni àwọn èèyàn bí wa ó ní ẹ̀gbọ́n kí ìjálà rẹ̀ yìí ó láwọn ìjálà yìí àwọn wọ́n tẹ́kì ń sùfù tiwa tí èyí bá ṣe bẹ́ẹ̀ àwọn sùfù ẹbí wa kúrẹ̀ lọ́lọ́wọ́ lọ́wọ́ kúrẹ̀ lọ́wọ́ àmọ́ àwọn èèyàn yìí náà á ṣe àfihàn wọn káàfù wọn kò dúpọ̀ wa wọn bá ní àwọn tí wọ́n ṣe báyìí àbí wọn lọ pé káàfù kì àwọn káàfù wọn yà wá kó

Bàbá ẹ̀ wá ní mọ́tò rẹ̀ lọ́ba bí ènìyàn wà ní ìlú bàbá. Nínú rẹ̀ ìsìlámù ìlẹ́yìn àti àwọn tí ó tẹ̀lé ìlú ìlú ìjọba. Ìdílé àwọn bàbá ẹ̀ bá ní àìsí tí mo bí ọdún tàǹtì rẹ̀. Ó ní kẹ̀kẹ́ bá bí àwọn kírísítẹ̀ náà lè rí. Ó ti ta àtẹjọ́ mùsùlùmí ìfọ́nẹ́kẹ́ kírísítẹ̀ làwọn ènìyàn tẹ̀lé wá sí ìlú. tẹ̀gbọ́n láti àgbà tẹ̀gbọ́n lọ́dà lọ́dà bí i ah, bá mi ah, ìsìlẹ̀mù ń bí mi ara ọ̀ ara ọ̀ káyìí ara ọ̀ ó bá nàá kọ́kọ́ lọ́wọ́ ògbé kó wá lóbi tuntun náà nǹkan ìlú lọ ìmọ̀ akọ́dí nǹkan yóò kọ́ ọmọ mi bìbẹ́rẹ̀ fún kíkáyì láì mọ̀ pé àwọn òkú tọ́lọ́ nítorí àti kúrò ní ìdìbò ètò tí wọ́n ń jẹ́ ló léwu ó di kó sọ ń kọ́ lọ sí ọ̀rọ̀ skul kó kó kíkà ó sì sí náà ẹ̀mẹ̀tẹ̀ káwọn bá a sí ní ìsìn gbogbo àwọn mọ́tò bẹ̀rẹ̀ sísè àwọn mẹ́ta ti yóò ń kọ̀ tí wọ́n áàrùn súnà ni wọ́n bí wọ́n gbọ́mọ mi bá lọ ní yunifásitì àti ìwé wọn kọ̀ lẹ́kà ó di àfa súnà dínú ó di ìgbọ́ yẹ wọn ni ọ̀rẹ́ káàmùsá kan bẹ̀ káàmùsá ọ̀sán mọ́ sí kò di àlè. aláàbì tí a mi wà wó lọ́wọ́ ọ̀rẹ́ wọn ni kó tó àfa àmọ́sá máa bí nínú ni pé ìjọ́jọ́ rẹ̀ yóò máa tó ná ìmọ̀tò àbámọ̀lá pé pé máa wà bá lélé kí ẹni máa ní fún ọ̀nà agbọ́rọ̀fà kí wàá tẹ̀lé àwọn ọmọ rẹ̀ bá yọrí bẹ́ẹ̀sì nígbà tí àwọn ọmọ rẹ̀ débi bá di àlùsùn náà àwọn ọmọdá àwọn ọmọ mi gan tí wọ́n ti tiẹ̀ lọ títí ìṣẹ̀ wálẹ̀ díẹ̀ tí máa rí orí ibi tó lọ sí òbí ẹ̀ ọlọ́yọ̀ sí lọ́nà sọ́jà ó ní ẹrẹ́ bí ọ̀rọ̀ àgbà onítọ̀ àlẹ́mọ̀ ń gbọ́ ohun inú vip lánàá ní ọ̀rọ̀ inú wa bàbá ní gbogbo sọ̀rọ̀ ẹ̀dí gánà ti rẹ́rìn ó ní ebú tẹ́ lọ nìyẹn ó bá ti mistake yẹn o islam yẹn ti dá máa fi bò ó ti bá máa pé islam yá ìgbàgbà kúrọ́ fún islam lọ àwọn mọ́tò ìbára bíi òtẹ́ẹ̀lì ìbára bíi fíjó kankan yìí máa dírẹ́sì rẹ̀ ẹ̀tù fi dírẹ́sì sí gangan ẹ̀ máa dírẹ́sì ẹ̀ ó máa lè àwọn kíríkì máa la àmọ́ mẹ́jísítà láti fi lè gbẹ̀ǹkan máa la ìbàjẹ́ mi gbogbo ẹwà ayé ìtẹ́lẹ̀ òtù rárá sí ẹ̀ ó di ilé ẹjọ́ tó kọ́ lórí búra ni fẹ́ẹ̀sì rẹ̀ léṣe ó di mẹ́jísítà àwọn ọmọ wọn máa kọ́ mẹ́jísì mi there are only two cars mẹ́jísì and others mẹ́jísì àkọ́kọ́ àwọn ọkọ̀ míì gbogbo àwọn kọ̀mí ọ̀kan náà ni wọ́n gbogbo ọkọ̀ rẹ̀ kí ló kọ ọkọ̀ rẹ̀ lọ́dún tó gbé káàkiri àti òpẹ́ẹ̀lì àgbogbo àti tijó àti péjọ ọlọ́pìn pọ́ọ̀jọ ọlọ́pìn péjọ ọlọ́pìn péjọ gbogbo náà gbogbo wọn dá ọ̀kan náà ni wọ́n lónìí náà ọ̀dá wà wọ́n dá lórí ẹ̀yìn àwọn mẹ́rin balẹ̀ ikú tí wọ́n fi wà mẹ́rin two hundred mẹ́rin two hundred ni ọ̀sẹ̀ báyìí wọ́n fi wọ́n fi wọ́n fi sọmọ táì pé ọwọ́ àtàrí wọn fi sọmọ kọ́wá gbà mí kọ́wá tí wọ́n lè kọlu nǹkan àmọ́ pé mọ́tò wọn àwọn tí wọ́n á tàbí wọ́n ní mọ́tò táwọn ti kọ́ ó ní wọ́n ti sáré wà rẹ̀ kó wá gbà tó mí ọlọ́run sànù àìsí bá gbà. bí kò tí lọ yẹn jòmí tó ń bèrè o bí kò tí lọ àmì tó ń bèrè o tó ìrẹsì yẹn gan ni ó fún lẹ́kọ̀ọ́ tó wọ́n fi gbé ìwòsàn ìrẹsì ọ̀fẹ́ wáyé nìyí gbogbo ní ọgbẹ́ sọ́wọ́n kò mú references wá àwọn christians wá bèèrè wọn pa ìtí wọn ṣe wọn ò ní reference àwọn mùsùlùmí wá bèèrè nípa ẹ̀sìn wa wọn ní reference lóba tọ́pọ̀ àwọn mùsùlùmí ọbí bẹ̀rẹ̀ wọn jà kí wọ́n mú tí ò ní reference wá wọn ò ní bídà àyè gbogbo ní ìyẹn bùkárẹ̀ sọ̀rọ̀ àyè fún wọn ó di yé wa kí wàá fi lọ́kàn rẹ̀ kí wọ́n máa yọ ọmọ tó ní òlù mu lọ́bẹ̀ àtúrà rò ní ìmọ̀ bá sọ́ra gan wá tí wọ́n ń mẹ́lẹ́ kọjú ó lè fà fún ọ̀pọ̀ rẹ̀ náà wọ́n á rí mú tọ́ olùwà àmúkálò ó láti rí wà tí rú wọn láàárín alámọ́ka jẹ́ wà àmúkálò ní òwò lágbọ́n rí gbogbo báyìí tó ṣe ó kù bírù mo ní oníwà àmúkálò ó mọ̀ lọ́dọ́pọ̀ àwọn àfáàyàn ó ní àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn àti wọn ó dí eyín oni إذا أردت سارئا صحيحا طبعا ستعرف بالله فهو الذي يرويه آه الله قلنا لدعوة الساتة على أكبر وأمثالهم وقوات الله يقول فالتوره كانوا أولي وأمثالهم أدعوة بيه بيه لهم أولي أما أما بوينت وين ممن بكيني وين أما ما في وين يقول لهم لا ينقى ينقى سيلا يبابي كريكا ní ọ̀nà yorùbá pé àwọn àdùsúnà bẹ̀ wọ́n lágbára gan orí olùsìn kéjì náà fi pìtẹ́lẹ̀ àwọn ti pé kip ní kip ìsáàdà abdulrahman kankuri tọ́wájú rí àjọ lọ sí káàsù wọ́n ń béèrè pé ìlú làwọn ọmọ sàn wọ́n á ní ẹgbẹ́ ti lọ́ọ̀ kẹ́sì ẹ̀yọ́sàn 75,000 àbí 85,000 lẹ yorùbá ó kéré jù lẹsẹ ìkọlẹ ìta o ti lọ so àwọn ilé ẹ̀kọ́ mẹ́rin kò wó ni kò wó ni kọ́ ni owó ni àwọn tí wọ́n ń dìmọ̀ nìfún pọ̀ kéré láti lọrin lọ́wọ́ àti pé lọrin yẹn tún ṣe ilé dámadáma díẹ̀ ilẹ̀ yorùbá owó ni rẹ́sì ó ní wà lọ́fà ọjọ́ ìkọlọ́ọ̀bá wọn fi sọ̀rọ̀ sọ́wọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn wọ́n máa wà ní wọ́n wà ní àwọn ẹgbẹ́ ìkó ní gangan mọ́ ẹ̀lẹ́gbà lè ó di ewu kó fà mẹ́rin aláwò tí ala àlẹ́ náà wa alaikum salam jùlọ. báàbù wọn ni máa dá àfi ìyá àlẹ́ sọ́lá máa jama báàbù tó wá ń pa ìdáhùn padà pẹ̀lú jama ìtúkìlù pẹ̀lú jama. Yazid bin Aswad kala صلينا مع النبي صلى الله عليه وسلم فجر بمنى النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم منها صلى الله عليه وسلم فجاء رجلان حتى وقف على رواحلهما هو رقم بالنسبة لي هو بجلد تاسوا فأمر النبي صلى الله عليه وسلم بالجيع بهما النبي واني يقول لي وهو إيه فابتعد فرائضهما ايامي جاي بكلو سنه كنا وانتي قولي ان الخوف فقال لهما ما مناكما ان تصليا ما كلهم في بدين باكرو ليس ما مسلمين ليس مسلمين كيف باكرو قال بل يا رب بلا يا رسول المسلمين واحد بلا بين المسلمين ويا رسول الله إنا كنا كسلينا في راحل راحلنا اسمه تبتواني كرأما إذا سليتما في رحالكما بعد كلمة تنتهي ثم عكتما إمام بعد أبا إمام صليا معه فإنهما فإن عاد لكما نافلة إذا كي مجد نافلة قالوا لين أدعي àbí èyí ó jẹ́ kẹ́ inú ẹ̀ ẹgbẹ́ tí wọ́n wákẹ́ oúnjẹ péjì yóò fi gbẹ̀yìn rẹ̀ rawa o ahamadu wa abu da'ud wa rawa turmiji wa nisa'i turmiji bi lam izan salait kuma izan salait kuma fi rihani kuma ba ti kun tunu agoyin kuma a kai tunu masjid jima'a ba su adi ma tuni ki jima'a فصليا معهم كما ترجلوا فإنها لكما نافلة مجلة فلفين قال تربيز عزيز العقل الصحيح ساو أيضا ابن سكن في هذا الحديث دليل مشروعية إيادة الصلاة بنية التطوع قلت لك كلمة الإسلام فرامة مشروع كي تنكي ولا أن يكون هناك لمن لمن صلى الله عليه وسلم صلى فرد ما قد في جماعة منفردا قد كي جماعة دي كي جماعة نبوك قالوا كني إذا أدرك جماعة أخرى في المسجد جماعة متوكل ما أسلم قد روى أن حذيفة أعاد الظهر والعصر والمغرب علي بن تسلم وحذيفة تكون زور لك تكون عصر لك تكون مغرب لك كان صلى هما في جماعة ولكن منه جماعة ما روى عن أنس عن أنس أنه صلى مع أبي موسى سبعي في برد مربد مربد قد أبي موسى أكتمه أصلاف سيدنا أنس أشرب الله موسى مربد ثم آتي المسجد زي عميد وما اسمه جامعة أكمية الصلاة عميد وما اسمه كيرو لو أدو وصلى يا مع المغيرة بن الشعبة واكن قالوا المغيرة بن الشعبة أما قول رسول في الحديث الصحيح ما في قلوا عن مجد من الحديث بن المكي لا تصلوا صلاة في يوم مرتين لكن كان نية مجي مجو وقال ابن عبد البر أي اتفق أحمد وإسعاك أن ذلك أن يصلي رجل صلاة مكتوبة عليه ثم يقوم بعد الانحراك فيعيدها على فرد أيضا أنا بقول كيف كن جماعة قرايا واحد دي كبارو تقول كن جماعة تقول كن قرايا تقول كيف يوكي نافلة يقولون على فرد أولي أيضا أما من صلى الثاني مع الجماعة على أنها نافلة أما دبعك نافلة ممكن كتاب النبي صلى الله عليه وسلم في امره بذلك ليس ذلك من إعادة الصلاة في يوم مرتين يوم قولي كيلو كنا لا نجني ثم لأن الأولى فريدة فلا أكون يوم الجنة والثانية نافلة غير من نافلة فلا إعادة من إيدين ما يكون بي كتير لا مجهول نسي جابي أول أفعى كريه oní abúkàr yẹ nọ́fìlà ó sọ pé ìdó nǹkan yẹn láàkọ́ lọ́rọ̀ yẹn ẹlẹ́tì nọ́fìlà àwọn ọdún yẹn ẹlẹ́yìí kúmọ̀ di wàhálà. tọ́ mhm. lọ́wọ́.

pé ṣe é ṣe é lóyè ló ti ní ìlẹ́yìn ní àjà lọ́dún tó nílò láti ṣe ìmúlò ìwà wọ́n wá sí ní ìṣẹ́ àìbá ọmọ ìlú bí máa ń lọ sẹ́lẹ̀ nípa àwọn òṣìṣẹ́ tó bá wọ́n ti ṣe àwọn fáyọ̀ ìbàlẹ̀ wọ́n ní kò sẹ́yìn ìṣẹ̀lẹ̀ Abdullahi Salama gbé ìrìnjú àfọyín. Abdullahi kò sara ní ìbí gbogbo ìgbéyàn kàtó ń ká ẹ̀rí wà fún ṣàlàyé fún wọn. àwọn ẹni àti àwọn ẹni wà kàní láti máa lọ wà nínú ọdún. ìlú ìlú ìlú ìlú àbáyé máa jáde ní ìtàlá yìí àwọn afáàlú bá ní ṣéyìn ìṣẹ̀lú ìlú máa fi àbúrú bẹ́ẹ̀ wọ́n wá sí kíkà nínú. lọ́mọdé ń bọ̀ ìgbà pé kíkà tó wọ́n wá náà yìí kíkà wọn ti kíkà tí a ti òṣìṣẹ́ náà yìí bẹ́ẹ̀ tí ọ̀rẹ́ pé bọ̀ ní ọ̀dọ́ àlẹ́ tó bá pọ̀ lẹ́nu ọ̀rọ̀ tó bá sílẹ̀ nínú orí ìròyìn tí mo lẹ́nu òbí mi lọ́dún àti fún àwọn ọmọ ọmọ ọ̀rẹ́ ní abakàrọ̀ àti ẹ̀kọ́ wọn láti sáńdé ní ayé òkú sọ̀rọ̀ rẹ̀ wípé ìròyìn tí lẹ́nu abakàrọ̀ sí pẹ̀lú àkọ́bí òtún ní ọjà lẹ́nu wa ní kọ́sọ̀ ìròyìn tí ẹ̀rọ náà ń pẹ́ lẹ́yìn náà eléyìí tó lè kó òṣìṣẹ́ ìsinmi ìrọ̀ nǹkan lẹ́yìn náà wọn ọ̀gbọ́n ìfàkáwá wọ́n pè fàkáwá ìṣèdájọ́ ìsinmi kò níbi ìsinmi oye fàkáwá ni ó di eyín tẹ́lá nìyẹn nínú bí ọ̀sára àwọn ìdájọ́ ìsinmi àbáṣà sí yóò máa mú ìrìwá ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí ni ó di ìwà wọlá òtà àlàlà ó fi hàn yín bẹ́ẹ̀ tí wọ́n ti sọ́wọ́n ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba kamar da ke wa ba da ne ba ne kamar da ba ne ke wannan ke ya ko da ya ke da kamar da ne na mun ko ne ko ne ka ya mun ha mu mo te o la di ko lo ju de de la ko ko ya ku o wa fe o le ko wa de ba ko ke ni ti ro o wa de wa pe wo ba ta mu ke wa ko so e mo ko ti te mo ni ni na fi la ko ko e e e bẹ́ẹ̀ni ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ tó ọ̀rọ̀ ẹ̀ tó tẹ̀lé ni. Èrò tó tún kílẹ̀ yà lẹ́yìn ìsẹ́lẹ̀. Ẹ̀ẹ́.